وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة في فضائل النبي صلى الله عليه وآله وسلم أبركم الله سبحانه وتعالى إن شاء الله كما الله جعله كما بنا على إلى سبحانه ẹ̀yẹ ń sùn lọ ẹ̀bẹ̀ wọn náà wọ́n sùn àwọn ọ̀dà ara inú kàtúntẹ̀ lọ́dún wa òun ni ká kàn kí ni ọlá ti bẹ bá mi sọlọ lọ́wọ́ àdìgbà ìfẹ́lá ká sàlẹ̀ yọ láì káàdì lè mọ kí lọ́wọ́ bá mi dáadé fi sàlẹ́sà àti ẹ̀ka tó ti fáwa náà sọlọ́wọ́ wa ní káwa ní oṣù àtẹ́bí sọlọ lọ́wọ́ àdìgbà ìfẹ́lá ká lè máa sọ pé lórí eléyìí. ọlọ́run ọba àlejò ọlọ́sọ nígbà tó ọlọ́run ọba ní kẹ́mà áfùkàtà bí kòmọ̀só yà mí òmìyẹ́sì wà nínú àyà àyà àdínà ọlọ́run tẹ́lẹ̀ bá ti láìpẹ́ sẹ́kà láàrin tó máa ka àwọn àyà wa kó máa ka fún yìí òun náà ni àwọn àyà tí wọ́n máa bani láti wọ́n ti sẹ́kì kó máa mọ̀ mọ́. ó ti wé wà dáadáa fún yín láti ó sì sọ yín lára kó o níbi wà ní ìlú wọn yọ àìsí mú kúmọ ibi dábà wọn ní tuntun náà tó dẹ̀ tuntun máa sọ yín ní àwọn àlàyé àtúwà náà àti ìlànà rẹ̀ wọ́n yọ àìsí mú kún máa ń lọ ẹ̀kọ́ nù tẹ̀lé náà tó dẹ̀ tuntun máa fi sọ yín ìwú tẹ́ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run bá wá ní pẹ̀lú eléyìí o ẹ̀yà sẹ̀rẹ̀ǹtì ni ọlọ́run máa rẹ̀ sí ẹsùn tọpẹ fún mi lórí pé mo ní kẹ wà nínú ìjọ àtẹlẹ sọlọ lọrọ àdìwà àdìwà sọlá ẹ má sàdìwà lọ sí mi ẹyẹ ń jọ lọ. nínú àwọn aláṣẹ fẹ fún àlẹ mi sọlọ lọrọ àdìwà sọlá òun náà tó ní báwọn bá fi ròyìn ẹ wọlọrun ní àtẹlẹ àtẹlẹ mo pè rẹ àtẹlẹ ìsìnlẹ àrùn kàjá ìdá wọn mú bá ṣe ọ̀rọ̀ rẹ bí ọ. àwọn aláṣẹ kó o máa ṣe ẹlẹ́rìí kó jẹ́lẹ̀ kó o sì tún jẹ́ olùdùnú ìfẹ́ tó bá ti rere àríyànjú ọ̀nà ọ̀bà àríyàn kó o sì tún jẹ́ olùkìlọ̀ bíbí ẹni tó bá ti di àríyàn tí ò bá ti wọ́n lórí bẹ́ẹ̀ tó fi jáde láyé wọ̀dà àríyàn inú lọ́ọ̀mì méjìlél wọ̀sùrọ̀jọ̀ níyọ̀ kó o lè tún máa jẹ́ olùpèpè lọ́sibí tọ́lọ́ àti lọ́ọ́ lábọ́ àfa ànábi sọ́kọ́ àti bẹ́lá yọ̀ọ́ máa pèpè lọ́sibí tọ́lọ́ ọ̀bàdàn pọ́ńtì olùdókè lọ síbi ìtọ́lọ́wọ́ ọba bìdísìnì pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́ ọba gẹ́gẹ́ alára ni ọ ọ̀sẹ̀ rọ́jà òní rọ òtútù bí àtùpà èyí lọ sí onímọ̀lẹ̀ táwọn èèyàn ti máa rí lọ. inú ọlọ́wọ́ àpàtàkì owó náà ní pẹ́pẹ́ rí àlejò àtọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀lá òun máa ní àdúrà tí àlejò ìgbàmọ̀dé àlejò ìgbàlá tó ń ṣe òun àti ọmọ rẹ̀ ربنا وابعث فيهم رسولا ربنا الدين ينسك لا يا إسماعيل يوم عليهم آياتك ọ a yóò sì tún máa sọ wọn mọ kúrò níbi ìwà yóò máa tó ń ìwà dáadáa. bákan náà yóò máa kọ́ wọn ní síra bí ti àlùkọ́tà àti súnà ẹ̀rí. àwọn méjèèjì wa sẹ́lẹ̀ òfin ní nẹ́ta àti sẹ́lẹ̀ àti ìlàjì. ìwọ náà sọ olùdórí ni ọ aláṣẹ́fẹ́ sẹ́lẹ̀ ọ bá a ti ẹ̀. àdúrà yóò wá gbà ọlọ́mọ wa gbé àtẹ́lẹ̀ wa Muhammad sọlọ́wọ́ àtàlà ọlọ́mọbí nílé. nínú ọlọ́mọ wa fà nẹ́ni òun ní bí wàhálà ọ̀rọ̀ kódà kí àwọn kiri yóò fi wọn sọ fáwọn ọ̀gá wọn wulẹ̀ ńlá níbi agbátẹ̀bí àyíká ní ìjọba sọ̀tẹ̀lẹ̀ ó ti tẹ̀lé fún wọn nílò ìgbé tó ń bá ti lọ́dọ̀ ọ́ àdébà Muhammad sọlọ́tọ̀ àlejò wà á lè lọ sẹ́lẹ̀ nípò wa. bàtẹ́sì ká bá fi lọ tó fi bá dé ìtumọ̀ rẹ̀ ní ilé ìtọ́lọ yẹn iṣẹ́ ti parí ẹni tó lè yí kẹ́ ẹ̀rí ọlọ́run bá gbẹnu nàìjíríà ìṣàkóso قال ويقال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يديكم وجدت الله ما يقول يوم إسرائيل مسلم المستوى واجب التوراة ومبشرا برسول مضوان قوين رسول رنسة كنبا يأتي من بعد الظهور أحمد تضيع دي lẹ́yìn ibi ní òde òtún bá lọ sẹ́ni òtòdè ọ̀rọ̀ àkọọ́lẹ̀ ti sọ yìí ọwọ́ àti ọgọ́rùn-ún márùn-ún ọdún àti àgọ́rin ọdún ó lé tàbí ti sọ́kọ́ lọ́wọ́ àtàlámúlẹ̀ ni ó dọ̀wọ́ dá akọ rẹ̀ wípé jésù lóru á máa lẹ̀ èyí kọjú ọmọ àjẹ òun náà ti àkàlù ẹ̀yẹ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ nínú ọlọ́dún àpàtẹ ti sọ́kọ́ lọ́wọ́ ọ̀rẹ́ wẹ̀ sẹ́lẹ̀ àti tó kẹ́rẹ́ àwọn tó wọ́n kẹ́rẹ́ àwọn oníṣù àtàwọn ọ̀fẹ́ sọ́rọ̀ àwọn olùkẹ́ra wọn kọ yín àdúró ìdádúrẹ́sì pẹ̀pẹ̀ ọlọ́run bá wà ní àdéhùnẹ́sẹ̀ ní kẹ́yìn náà ẹsẹ̀ lé kó òkú lẹ̀ gáyé ọlọ́run ní ẹlẹ́bí náà ẹsẹ̀ ní ọ̀hún lọ́kọ̀ tó lọ ẹbí yẹn ló ń bí àwọn tí wọ́n tẹ̀ ní òṣìṣẹ́ tọ́jú ẹni tó ṣe ní pé ìrìn wọn èyí ta wọn èyí kọ́ wọn ọ̀ka wọn èyí ká wọn èyí kọ́ wọn ò níwèé kẹ̀kẹ́ dání dání alẹ́ ti yẹ ti dúró náà wọ́n tó wà nígbà wọn ti tọ̀rọ̀ ọ̀sẹ̀ àwọn kan ẹgbẹ́ àkọọ́lẹ̀ nípa àtẹ́sí inú àtọ̀rọ̀ májèmú láéláé àti májèmú nínú. kí ni wọ́n wà ní àtọ̀rọ̀ yẹn pé ojúṣe dárí yẹ kóró fún mi màrú yóò máa pa wọn láti ẹ̀dá ẹ̀dá tó bá dé. wọ́n yìí náà fún adìyẹ lóúnjẹ àtẹ̀sí máa kọ ìbàjẹ́ wọ́n yìí fún ìjọba wọn fún yìí rẹ̀ gbogbo tọ́jà ló máa máa ti lẹ́kọ̀ọ́ wọ́n yìí fún ويدعو عنكم الرزق والأغلال التي كانت عليكم àwọn nǹkan tó bá jẹ́ lè koko ti bẹ lọ́rùn wọn á ti kúrò àwọn nǹkan tó jẹ́ ẹrù ọ̀jàgà tó wú lọ́rùn wọn á ti kúrò ẹ̀rì ìfẹ́ sàtẹ́lẹ̀ wa lóde gbogbo nǹkan yẹn bá ti kẹ́kẹ́ kan tí yẹn bá dára ẹ̀ nẹ́nẹ́bà kótó ní ipa nẹ́bìlì lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ti lọ ẹ̀rì ìgbógbó tí nǹkan bá dà sí lára rẹ̀ fi yẹn ọkọ̀ bẹ̀rẹ̀ fún bẹ̀rẹ̀ ẹ wá ló dẹ̀kun tọ́lọ́ ọba àmàlà wá sí ìgbà káàkiri bíi sọlọ́lọ́ àdùnsọ́lá ọjà tí kí wà á dùdú wẹ́n nàlẹ́ bá nìyọ wẹ́. ọlọ́wọ́ ni kọ̀lẹ́bí rẹ̀ ẹ̀ mọ̀ ní òde ẹ̀ wá láwọn tó bá gbà sẹ́bí sọ̀rọ̀ wà á dùdà rúù wọ́n sọ̀rọ̀ rúù bá bàrà ẹ̀ rẹ̀ lọ́wọ́ àti wọ́n sábà rúurọ̀ lẹ́bi وهو اعتداد القرآن صلى الله عليه ó pè rẹ ó pè gbogbo ẹ̀yìn ìyẹn yẹn o ọlọ́run ní kàtẹ́ẹ̀lì sọ́gbẹ́ ìṣòro àti ibi yóò agbogbo ṣe kàn àtàwọn alẹ́ ta ló ní bàtú òdodo ọlọ́run ní kòtì kan ọlọ́run sọ́gbà ẹ̀ṣẹ̀ ní ìrọ̀sùn olówó ìlú ìrẹsì ọlọ́run kọjá sí i lápapọ̀ alẹ́bí lọ́sùn mẹ́lì sọ̀rọ̀ wá sọ ọba tó ti kápá gbogbo kánà àbílẹ̀ láàrin àbílẹ̀ àbúrò ti tọ́lẹ̀ tọ́ onídìrí fàáàmì ìlànà ìwàsọ̀rọ̀ torí bẹ́ẹ̀ ti gbọ́ lọ́wọ́ àti ìrẹ́nsẹ̀ rẹ̀ ànẹ́bí tìlì omi ìpànẹ́bí ànẹ́bí òṣèlú pé wọn ò ní dírà nínú ìrìn àwọn ọlọ́wọ́ káyọ̀ dájú ọlọ́wọ́ orí kò láti ànẹ́bí ànẹ́bí yóò fi lù ìlà tó ilé ọ̀sọ̀ lọ́wọ́ ọ̀gẹ̀gbẹ́ àtọ̀rọ̀ lọ́wọ́ wọ́n tẹ̀lé ọ̀hún àti gbogbo ayé ọlọ́wọ́ fi pé ẹ fọ́lọ̀ ànábì ẹ tẹ̀lé ẹ gbọ́rọ̀ sí lẹ́nu làwọn ẹ̀sìn lẹ́nu tẹ̀lé ẹ bá lè tẹ̀lé jọ́mọ́ náà. ayọ̀bá ti sèwò nínú kẹjọ fún ayé wa nínú ọ̀la ti fà lóyún wípé ìpèsè tá ànábì ọba tẹ̀lé ìlú òdodo ní òní ọlọ́run ti ẹnu sàlàyé sọ ànábì máa máa gbé ní lọ́sídìí òfin lọ́dọ̀ ọlọ́run ti wọ̀ nígbà tí àwọn tí wọ́n fẹ́ẹ̀ tó di mẹ́wàá nínú àwọn àlùfáà tí wọ́n gbá ìfọ̀há ọlọ́mọ àkàlọ́wọ́ nígbà tí wọ́n ti di láti sọ láti ká ìfọ̀há àwọn gẹ́gẹ́ alára wa ń sọ wípé à ń tutù ẹ̀dá kẹ́ ọ̀rùn sọ fáwọn èrò ẹ̀ má pariwo ọlọ́mọ òkúdìyà ìgbà tí wọ́n wá parí ẹ gbígbà ìfọ̀há ni ẹ̀sẹ̀ wọ́n lọ ìlà ọ̀rùn ìlú èyí wọ́n padà pẹ̀lú àwọn ọ̀dọ́ wọn lẹ́sìn ẹ̀yìn ìjọba nítorí àtẹ̀lẹ́ ìyẹn ìdáàbà àwọn àti gbọ́ síra kan tó ti pé síra yọ ohun ti la ní ìgbà ìlú ga wọn sọ síra yẹn kalẹ̀ lẹ́yìn àtẹ̀lẹ́ ìlú ga àlèyìnsọ́lá sọ̀tẹ́lá mọ̀tọ́sí gbọ́n lébọn ẹ̀yìn ẹ̀yẹ́dẹ́yìn tó ti pé pé lódodo ewu tó sáájú rẹ̀ yá àti ìlà sáfù síra yọ máa fi ní mọ̀lẹ́ lọ́sọ̀rọ̀ síra wọlé òun ni síra yọ mọ̀tẹ́kì àti ọ̀tẹ̀kùtò lédè. alọ́nà ọba tó fi rìn lẹ̀ fún wa táàbù máa ń mọ ọ̀la ìfẹ́ fàtẹ́lì sọ́nù lọ́wọ́ àlùsọ́lá níbi alọ́nà ìtọ́sọ́ náà tẹ́lẹ̀ ọmọ àgbẹ̀lẹ̀. àti kí ẹ̀sìn rẹ̀ Islam tó mú wáyé nínú ọlọ́wọ́ àfàǹdẹ́bì ni pé ẹ̀sìn àtẹ́bì ló dẹ̀sí máa lé ké gbogbo ẹ̀ ọlọ́wọ́ bá kọ́ anú rẹ̀ nípa kọ́ fìyàn náà bá tẹ̀lé ọlọ́wọ́ wọlé ní àwọn ọ̀sán ọlọ́run ti ẹ̀yìn alára lọ́rọ̀ ìrìn ẹ̀fẹ́ rẹ̀ pẹ̀lú mọ́nà àti ẹ̀sìn òtítọ́ lè ní ọ̀rọ̀ wàhálà ti lè kó lẹ̀ kó fi lè fi lékè gbogbo ẹ̀yìn ẹ̀yẹ wà lọ́wọ́ fẹ́ àdìgbò ìgbè ìgbòho kódà báwọn sọ̀rọ̀ kan lágbà kódà tí wọ́n gbàtà lẹ̀ ọlọ́run tó fún adé o tí ó tún á tilé àgbà yìí àti bákan náà kéèyàn nígbàgbọ́ sọ́lọ́ ẹni tí ọba gbọ́ lọ́wọ́ ọjọ́ gbàtẹ́bí sọ ìfìdí náà ló bọ̀ wù ọmọ ọba sọnù ayà ìbàdàn náà lọ́sùn pàtó ayà dàbí ọmọ ìwọ ọmọ ìlànà yóò fi sílẹ̀ wọ́rọ̀ sọ rẹ̀ eléyìí náà ti jọ láti fẹ́ pàtẹ́bí ẹni tí ọba gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí ó kò sí sí ọlọ́run gbọ́ tó ti àdébọ̀ ọ̀hún ẹ̀mẹ́ ọlọ́run ọba ìlànà ọlọ́run tó yé wa ká máa mọ kí ni ọlá àti àtìlọ́sí pẹ́pà náà ti lọ́gbọ́n mọ́ ọ̀bàlẹ̀ ni wà á ti wọ́n sẹ́lẹ̀ òun ti pé àtúntà bá ń ọlọ́run ó di lẹ́nu ẹ̀ka àbẹ̀ láti ẹ̀dù nínú ayé àti fíṣìnà ọlọ́run rẹ̀ àtẹ́bí bá ń sọ fún àwọn èèyàn wípé èyí olùkún tó yẹ kó nà lọ́ pàtẹ́lẹ̀ wọn. tọ́wá ní ti fẹ́ bẹ́ẹ̀ o ọlọ́run ti tẹ̀ yín wọ̀nyẹ́ ti yẹ kúrú lẹ́nu á ti kúrú ẹ̀sẹ̀ yìí tọ́lọ́ ọ̀la ẹ̀kọ́ aláǹkóyè ti ti máa ti tẹ̀ inú ọlọ́dọ́wọ́ akadẹ́mi tó wọ́n kọ́ bàtà ọ̀la àdéhùn ìyẹn bá ti ta ìwé gbàgbọ́ sáà mẹ́rin ó ń tọ̀ wọ́n ta ìwé gbàgbọ́ lọ́wọ́ ẹ̀rí ọlọ́run sọ ní ayé nípa ọ̀rọ̀ àwọn mẹ́rin ọlọ́run ọ̀dà tó fi kí ẹni ọba fún náà wọ́n tún lé ní fóònù tó ní sínú ẹ̀sìn ọgbọ́dọ̀ kí òun sọ́ra wọn là sẹ́kùn màálà fáfẹ́rẹ́ ní fóònù gbọ́dọ̀ tó fi sáré ẹ̀kọ́ sábà ìdílé wọn kẹfà òbí láti wà sọ́ọ̀lẹ̀ èyí sọlọ́wọ́ nìkan wọ́n fà nípa lọ́dún wọ́n kọ́ sọlọ́wọ́ wọ́n ti sàì nípa lọ́dún ti tẹ̀rẹ̀ wọ́n wọ́n wá jáde láyé wọ́n mú pa nínú ọlá èyí tí pẹpẹ àtẹlẹ sọlọ sọlọ àlejò sọlọ òun ní pé aláàtọlọ wọn yìí kó o ti ní sábẹ ìlú àti ìlú lọ sábẹ ìbáni báyìí ní kẹsẹ àtìgá sí nínú ọlá bá wà sábẹ ìlú sọlọ sọlọ àlejò sọlọ àti ọ̀rọ̀ àtẹsí ni ó sàlàyé àlùkò àlùkò wa kò lè má yí ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ ń bẹ̀rẹ̀ ẹgbẹ́ nǹkan tó قال وأنزلنا إليك الذكرى لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون ọlọ́run náà sọ pé kí òkàlẹ̀ fún ìdájọ́ ní ti súnmẹ̀ kó o lè fi máa ṣàlàyé àlùfáà á ti dáa sọ̀kalẹ̀ fún ọ bóyá mi yóò lórí láti rẹ̀ ayé ló ń bí wọn. nínú láti wà pàṣẹ mi sọlọ́lọ́ àríwá sọlọ́ àti tẹ́tẹ́ wọn ní ká láti rẹ̀ ní o ti jọ́ ẹ̀yẹ ká tẹ̀lé sọlọ́wọ́ wa ẹ wá rí àyà tó wá lórí ilé ó lé ní ọgbọ̀n àyà tó jẹ ẹsẹ̀ wúrà tó wá lórí pípé bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé tọ́lọ́run náà ní kẹsẹ̀ láti ẹni irú ẹsẹ̀ lọ́rọ́ lọ́wọ́ tọ́lọ́run bẹ̀rẹ̀ pé ó lè ti ẹ̀mọ̀ lọ àwọn tó wù lù ilé àtẹ́lẹ̀ tó kí ẹsẹ̀ lé بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني الله وإياكم بما من الحكم والذكر الحكيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله واعرفوا فضائله لتشكروا الله على أن حفظه أن تكونوا من أمته صلى الله عليه وسلم ẹ̀yọ́ ní ọlọ́run ọba nínú ọlá èyí ti bẹ́ẹ̀ bá mẹ́rin tó lọ́wọ́ ọba nílá tọ́lọ́mù tọ́lá yẹ kó wa ọlọ́run ọba máa kúra ó sì ṣe pé níbi àṣìṣe ọ̀la àwọn ọ̀bì mo fi ẹlẹ́dàá àgbàgbà yìí kúra láàyè òkè náà àwọn èèyàn lè nígbà tó hàtà àti mú tàbí wọn ṣàjà ọ̀la yìí tóbi dájú pé dájú àti wà lẹ́bi ló máa wọlé fífi pàǹpà nílọ láàrin wọn káwọn ẹni méjì máa tà ní ẹbí ẹni kẹ́ni ẹ wá yẹn sọ pé ẹ gbọ́n gbà méjì mi. káwọn ẹni yẹn bá ti bàbá yẹn hẹ́ẹ́ wọ́n ti gbàgbọ́ ni. ṣùgbọ́n tó bá kọ̀ fún mi ni aláǹdá ọ̀gá ti ti wà tọ́lá ti ti lélẹ̀ ọlọ́run bá ti fi òkú ra ibi kò fi ẹlẹ́dàá rẹ̀ lẹ́yìn ìwúra láì mí náà wọn àwọn èèyàn lè nígbà rẹ̀ hẹ́tà ìhẹ́tì mú kàbí ìmọ̀ṣẹ́ lọ lẹ́yìn tí wọ́n á fi máa tẹ̀lé àtẹ́sì sí adájọ́ níbi ìbámu àti wáyé láàrin wọn. ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت وأوعدني يسألني إذا كنت النبي بدا ويسلموا تسليما ولن بدر وأغفر والله إن الله صلى النبي صلى الله عليه وسلم ọmọ pàtúnyẹ fún àwọn ẹni tí wọn bá yọ ní lànà tẹmí ó sì lè mú ìbáwí fáwọn ẹni tí wọn sọ tàbí ẹni ọlọ́run wọn làwọn ẹni tí wọn rọ́ọ̀mù máa dá sáwọn ọmọ wọn lọ́wọ́ tó bá tẹ́tí wọn lè yọ lójú tọ́lọ́ ọba fún àtúntì bẹ̀rẹ̀ ọba yóò àtúntò lọ wọn bẹ fẹ́ tó ọlọ́run tó wà ọlọ́run ti sọ yóò ní ìnáwó ọkùnrin láti ṣe ìwà ọ̀gbọ́n táwọn ènìyàn wá ń sọ wípé ọlọ́run máa tó aṣọ láàrin wọ̀rọ̀ tó lòlò ìyẹn ti pé ojú tó wà ojú ti jẹ ọlọ́run ọba tó wà ìdílé ìṣòwò ní àwọn tó àti gbogbo ẹni tọkọtọ lọ́rùn papọ̀ mọ́tà lẹ́yìn tọ́ba wọlé fẹ́yọ́ tàbá wọn. nínú sọ́ọ̀tù kàdúrà ayọ̀ ọ̀gbọ́n lórí mẹ́ta ọdún yóò mọ̀ ọ̀tẹ̀lẹ̀kùn nínú ìdílé àwọn ọjọ́ tí wọ́n kọjú àwọn ọ̀daràn dáadé ìkúlò ní ojú ọmọ àgbàlẹ̀ yá rẹ̀ dáná ọmọ àgbèwà àtàwọn ọ̀hán wọ̀lá tọ́ǹpì wá pé ká gba ọlọ́run ká gba tàlẹ́sì ká lágbà láyé wọ́n máa ń fi kàdá lọ́jọ́ ẹ̀rí nínú ọlọ́run wà pàṣẹ ni ọlọ́run tó pàṣẹ pé ká bàbára nẹ́ẹ̀mí ká pàtàkì ẹ̀ nígbà tó wà láyé àgbà tó sì láyé wọ́n yìí báwọn mi yàrá ayé máa tẹ̀lé ní ẹ̀rọ yàrá tẹ̀lé ẹ̀yọ́ nígbà tó dodo ẹ má ti kó oyin ṣe kí òun àtẹ́ni wọ́n láti sáwọn lẹ́kùn ẹ ẹ ti gbọ́dọ̀ gbóhùn sókè lọ́dọ̀ rẹ ní ọ̀rọ̀ kẹta lọ ẹjẹ ìgbà tí kò ìgbà pé pápá tẹ̀lé máa ń kí nira wọn lórí àǹtí àtàlù àná lóko iṣẹ́ ilé bàjẹ́ látara bẹ́ ọ wà á ń lò láti ẹ̀yìn rẹ̀ sí mọ́ ẹ̀ ẹ̀ lànà ìlú àpò láyé àbá kulẹ̀ kọ́ yìí rẹ̀ láti jẹ́ sábà tó gbé sílẹ̀ tó ní kọ́mẹ́ntì náà lórí ẹ̀ ẹ̀rí nínú bàbá àti ọlọ́run fẹ́ fà sẹ́bi ọlọ́run rẹ̀ fi. kódà ọlọ́run gbé ipò ìdájọ́ tó lágbára ibi àtẹ ẹ̀ bá tó fà sẹ́bi sọ̀rọ̀ ẹ̀ fowó lẹ̀ tó sọ̀rọ̀ náà kọ́lọ́run tó tẹ̀ wá padà fúyẹ́ rẹ̀ nígbà pé ló dá láwọn èèyàn lọ́sà ẹ̀rí lọ sọ̀rọ̀ lọ ẹ̀rí ọlọ́run wá padà fúyẹ́ rẹ̀ tó tó wà òun náà ní kọ́lọ́ nípa àtẹ̀kórí ẹ̀sẹ̀ àtẹ̀ méjì ó ti kórí ẹ̀sẹ̀ rẹ̀ àti tó ti sáájú àti tó ti sẹ́yìn nípa tó bá ọlọ́run ti tẹ́ ẹ̀fọ́ láti ní ẹlẹ́gbẹ̀ẹ́ àti àwọn mi àwọn aláṣẹ pàṣẹ lọ́kẹ́ àkọ́rẹ́ àtẹ̀mí ọlọ́run la ti bẹ́ẹ̀ lè yẹ kòtìrọ̀ lọ́rùn lẹ́gẹ́ máa ń tàbí ọ̀sẹ̀ àwọn ìgbà ti sáájú ti kẹ́yìn kó ti fi náà tó dúró nílé kọ́lọ́ wa ń sátìlẹ́yìn kan ní àtìlẹ́yìn ìṣẹ́kọ́lágbára nínú ọlọ́wọ́ àbálẹ̀ sọ́lọ́wọ́ àlùfẹ́lá. àwọn èèyàn ti fà nẹ́bí lánàá táwọn àti pé a máa wà pẹ̀lú rẹ tó bá lè tó bá tẹ̀. ọlọ́run lánàá táwọn àti pé wọ́n fà nẹ́bí ti yẹ wọ́n mú wọn ọlọ́run tó ṣe wọ́n mú wọn ọlọ́run máa yẹ dàgbẹ́ sí. ọlọ́run ọba sọ nígbà tó fà mí jẹ́ra ọlọ́run ti ń tẹ̀lé nínú ìgbà yẹn wọn àwọn tí wọ́n fúnra yẹ́nu lọ ìmọ̀ ọba ìní ìdí ọwọ́ ọlọ́run bẹ lórí ọwọ́ wọn fáwọn mẹ́kàdà ẹni ọba tó àdéhùn yẹn pàdéhùn nínú yẹn tó wàhálà náà ṣe ìyá àdéhùn tó tún yẹn mọ́ ọmọ ẹ̀ ló máa wà ọmọ ẹ̀ lọ́wọ́ fà mí mọ́ àdán àdéhùn wọ́ ẹni yóò tọ́ bá lọ pé mo tọ́ bá lọ sọ̀rọ̀ káwá ni tọ́ta yóò ti ní àjọ àwọn ìmọ̀ ọlọ́run àbá ọlọ́run tó ti oye wa nínú lásán àpàtẹ ìfọdún ọmọ ọmọ ìfọdún kíkí àti ìyọnà ọlọ́run bá máa ṣe ṣe ìyówù tọ́ba gàgà nẹ́ni sọ̀rọ̀ ọlọ́run bá ìfọdún ọlọ́run tó náà ẹ̀ àtọ́jú nígbà tí wọ́n fún yà nẹ́bí lánàá káwá ní amáwá pẹ̀lú ẹ̀ ó lè kó rọ̀ àwọn pẹ̀lú kó bá ti dà á jáfa ní sálọ. ọlọ́run nípa àyè mọ́mọ́ fi olómi yìí ọlọ́run tẹ̀ mọ́ ọkọ wà lẹ́nu wọn ló gbà lọ wà á tún sálẹ̀ fẹ̀yìn nà àlẹ́ yìí ọwọ́ àpọ̀ ìfàyàbalẹ̀ lé wọn lórí ọ̀padà síjà wọn wọn àṣà àgbà òṣùpá kàǹkọ̀ọ́ ìlà ọlọ́wọ́ àpàlà sẹ́wọ́n lẹ́sẹ̀ tí wọ́n kàpàlà nílẹ̀ ìgbà ẹ̀yẹ́ fún ọlọ́wọ́ àpàlà ìdùnnà lọ́wọ́ ọlọ́run wà lẹ́sìn pé kò sí kẹ̀kẹ́ kí ọ̀dà ara wà lẹ́yìn. lókè sí lọ́pọ̀lọpọ̀ gba máa ń sọ fún wa wípé àwọn ẹni tá a tẹ̀lé márùn-ún ni wọ́n ẹni àkọ́kọ́ ni ọlọ́run ọba sùpàn kò sí kẹ̀kẹ́ tá a lè yọ lẹ́nu tẹ̀lé lọ́lọ́ ẹni kejì làtẹ́lẹ̀ sọ́dọ̀ ọlọ́run àtẹ́lẹ̀ kò sí wọn tá a lè yọ lẹ́nu tẹ̀lé àtẹ̀yìn ẹ̀rọ alẹ́nu kẹta èyí tó ti ń tí ọmọ máa ṣe kí ni mo ti á kò díẹ̀ nípa dáadáa àti ìtẹ̀lé síyàwó òǹkọ̀ rẹ̀ nípa dáadáa. ẹ̀yẹ́ ń sọ wọn alọ́mọ pàṣẹ pátá òǹkọ̀ tó nípa tẹ́lẹ̀ nípa gbogbo tó wà láti ìfẹ́lẹ́ fún wa nínú ọ̀rọ̀ ni o ìṣe ni o àti nínú ọdún lórí ẹ̀ tó ta kù rere gbogbo ẹ̀ kò sì ní bẹ̀. alọ́mọ ìlànà ìgbà rẹ̀ lọ́wọ́ bí ọ̀rọ̀ ìlú ìlú ayé tó ń sọ àwọn ọ̀sán tó kọjá ìgbà fún yín láàrin ìgbà náà ẹni tí ó máa ń lọ sí ní máa ń ká ní ẹnìtò wọ́ọ́dá wọlé àtàkùrọ̀ ẹni tó bá ń lọ ẹ̀ka àti rẹ̀sì dáadáa lọ́tọ̀ọ̀lọ́ tí ó ti fẹ́ kí ọ̀run tó ta fóun tó kọ̀ ọ́ wá rántí ọlọ́run bá lọ́kọ̀ọ̀lọ́ ọlọ́run bá tún yóò yé wa ní kí àtijọ́ ẹni tí ó àtọ̀ fóun ní ìlà ó ní kí má ti tẹ̀mí tẹ̀mí ó tó lè jọ àtúntì tọ́lọ̀ ọ̀rọ̀ àtàlá àtúntì sáàtẹ́bí náà tí ọba ní sáàtẹ́bí ló ń tẹ̀ra rẹ̀ lẹ́nu ọlọ́run tí ó yẹ wa fíjì àtìtẹ ẹni ọba jàmbá ẹni tọ́lọ́ àtúntẹ́lẹ́ kó ti dàpọ̀ lọ́wọ́ ẹ má jẹ́ àjàmbá rẹ̀ ìmúsẹ́jẹ́ àwọn àtẹ̀tẹ̀ ó wá bó ti sọ tó ti tẹ ọlọ́run báwọn ẹ̀rọ ló ti gba àwọn èèyàn ká má jàmbá ọlọ́run yà wọ́n rọ sùúrù ẹ má ṣe àgbọ̀ ọlọ́wọ́ àtòkù jẹ́ ní bí ti ti papọ̀ ní wọ́n tẹ̀ kúrú àwọn ẹ̀mí tó ń bọ̀ àtúntà ẹ̀. látara bẹ́ẹ̀ ẹ padà máa ṣàǹfà àgbà àfipamọ́ ẹ̀mí kọ̀ọ̀kan yìí. ẹ̀yin náà ti sọ pé bí àti nígbà tá àtẹ́bí jáde láyé náà káwá rẹ̀ nìkan tó tún fẹ́ bí rẹ̀ lọ́fẹ́ ìyàwó rẹ̀ ó fún ìyàwó rẹ̀ lóko àti sùtà lọ́jọ́ pàtẹ́bí ànẹ́bí ni sallallahu alaihi wasallam ọlọ́run bá sọ alára pẹ̀lẹ́ ọlọ́run ni wọ́n máa kí á ní ẹlẹ́dún kọjá lẹ́yìn tí àtúntàlá tó ti sẹ́ dáadáa fún yìí náà lẹ́wàá lọ fún sábà lẹ́yìn wọ́n rẹ́ àti ẹ̀sìn ló ń tẹ̀síwájú ẹnì gbọ́dọ̀ dánù tẹ wàá fẹyàwó rẹ nígbà tó jáde láyé lákàdá láéláé kò gbọ́dọ̀ wáyé ẹ wà níbi sọlọ lọ àtàlà wọn jáde láyé báyìí ìyàwó àìsàn wọn ti di ọrùn ọrùn méjì lò kéjì yé kí ẹ ọrùn dá ọjọ́ tuntun bẹ lára rẹ Ọlọ́run bẹ gbọ́dọ̀ tẹ wọ láéláé ìyẹn fẹyà rẹ nítorí àgbà òdìgbà tó kéde kòlì tẹlẹ ẹgbẹ káàdà ìsọlọ ìyẹn tóbi lọ́dọ̀ Ọlọ́run ọba fáànù ọgá tó lọ lọ́wọ́ sí lè yíyá kí tiẹ̀ ní ìyóró tó bá ní àtìlẹ́yìn lára ó ń bọ̀ wọ́n yíyá ọlọ́run wọ̀ ìgbẹ́ nílẹ̀ yóò tó lọ́wọ́ sí ọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n ń ṣe sùn dákùn ti jẹ́ ọlọ́wọ́ lọ́wọ́ àdáhùn láyé ìyẹn lẹ́ta yóò lọ́wọ́ àti sùn. ọlọ́run tó yọ ọdún sábà kò tẹ̀ nílẹ̀ ní àyà tó gbẹ̀yìn ọlọ́run tó yọ ẹni tí bá ń bá ẹni tí ń bá nẹ́bí sọ̀tà kẹta náà ẹni tí ń bá bá nẹ́bí sọ̀tà bí máa fọ́lọ́ ọba sọ̀tà orúkọ òun ti kì í náà ọlọ́run ilà ẹ̀sìn tó kọ́ọ̀mọ́ yóò fi inú nàbí lẹ́ẹ̀mí wọ́n ti yọ̀ kẹta. Kọ́ọ̀rọ̀ lè rí sọ̀tà tí wọ́n ti gbàgbọ́ sọ́lọ́ àtọ́jọ́ rẹ̀ yóò wá yóò tẹ̀wọ́ ní àádọ́gbọ́n àwọn ọ̀sùn rẹ̀ tí wọ́n máa wá bá sọ̀tà ìyẹn ni pé kí wọ́n ní ìfẹsí ẹni tí kọlọ ń sọdá nípa ìfẹsí sọdá àti èèyàn ní nígbà tó ní ẹbá lọ bá nẹbi lọ dáwọn ìdìbò ẹni tó tẹsẹ̀ bá wí ẹni bí kò kẹ ẹni bí kórira àti gbà tó ní ìlú lẹni ayé bá tó ti wọn Ọlọ́run tó yẹ wa nínú ọlọ́run wà bá nẹbi bíbí ànẹbi lọ tẹsẹ pa wá láti ẹsà rẹ ló jẹta táwọn bá lẹsà kẹlẹbi sáàmù sálámà sọ pé báyìí lọ́rọ̀ lásọ̀rọ̀ sí lẹ́nu rẹ̀ àwọn àgbẹ̀jì yóò ọ̀wúlẹ̀ nínú mímí iná nínú àkùnrin yìí ẹ̀ láti lè wò lọ́lẹ́sọ̀ kágbọ́rọ̀ ìjẹ tó bá bá ẹ̀ta rẹ̀ ló ti gbọ́dọ̀ máa jẹ́ tà lẹ́yìn ìgbà yẹn sáàmù àmàmù láti fẹ́ bá lẹ́yìn ọ̀lọ́wọ́ àyọ̀tọ́lá ọlọ́wọ́ àmúṣe kódà bá kí o bí ìyá bá ti tàkà wùdù lẹ́sẹ̀ ọ̀bá ti àmọ̀tẹ́ ọ̀bá ti àmọ̀lá ní ẹ̀sọ́ láti sọ̀rọ̀ ìbíyà tí o ti kó tó ní kó ti sálá náà arúgbó àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ yíwá ní àdúgbò ẹ̀sìn yẹn lẹ́sùn adáwọn ìpa ẹni tí ọba ká sàlá adájú pé irun rẹ̀ yóò lára àti àmì ẹni ní dé ìlú náà wọ́ àwọn ọmọ àwọn mọ̀láyé ìta wọ́n ń pàṣẹ láti pàṣẹ lọ́wọ́ àwọn àyọ̀sẹ̀lẹ̀. Àkàlámù lọ́wọ́ òun ní kí ọmọ ọba yìí sọ ìròyìn àtẹ́bí ní dáadáa láì ìgbóga. Àkàlámù làwọn mọ̀láyé ìta òun ní kí wọ́n wà pẹ̀lú pàṣẹ lọ́wọ́ àyọ̀sẹ̀lẹ̀. Àkàlámù wa pàwọ́ aláṣẹ وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم حبب لنا الإيمان وزينه في قلوبنا وكفر لنا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم توفنا مسلمين وأحينا مسلمين وأحبنا للصالحين غير ولا مقصودين اللهم قاتل الكفرة الذين يكذبون رسلك ويصدون عن سبيلك واجعلهم رزقك وعذابك اللهم قاتل الكفرة الذين اوتوا الكتاب خلال الحج آمين أنبي الله سبحانه وتعالى اللهم تقوى لهم السجود اللهم بل ضروا وتصوروا ثم ينتصروا ìyá ayé wa ìgbà wa jẹ́ kẹ́sì wọ́ọ́rọ̀ wa lọ́rùn ọlọ́run ṣàkóso wa ṣe àwọn aláǹfẹ́ wa ọlọ́run gbogbo níta kílò kílò lórí ìjẹ mọ aláàdé kálukú wa ń kiri ní ọlọ́dà òjọ́jọ́ wa fi kòkòsì ní ọ̀dọ́ tó ti wà àwọn ẹni tí gbádùn nínú àwọn mùsùlùmí àwọn tó kà wá ní àwọn tó jìnnà sí wa ní ọ̀sán tó sọ wọn gbádùn ìwọ̀n lálàáfíà gbogbo tó tẹ́lá kálukú àìsàn àmọ́ ìṣe àìsàn ọ̀nà làkújà gbádùn ìjà lálàáfíà àìsàn kan ní àìsàn ara ní èyí tá a máa ní ìdáàbò làkújà gbádùn ìjà lálàáfíà ọlọ́run wá sí sọ̀rọ̀ sọ àwọn ọ̀sán àbẹ̀wò wa kó wa lọ nínú àwọn onírànà lábúrò ìtẹ̀lá wà á ti ka pẹ́ lórí ẹ̀sìn فلبن شمس أبي معاوية لكن الله تكفي روح سبيله إنه هو الرحيم ومن أمثال الله تعالى